ẹ̀yin èèyànlé you are welcome back to my channel this is your girl Mashola Gist TV gist tèmi wọ́n ní kábíyèsí sọ fún Queen Naomi pé kí wọ́n wáyè láti fi forgive àwọn o wípé kí wọ́n gbàgbé ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ wípé àwọn ti realize mistake àwọn ẹ̀yin èèyànlé gist tèmi nìyí If today is your first time on my channel, please can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashallah. I normally speak Yoruba on my channel. And to my old subscribers, I say thank you, God Almighty will bless you. Òkè òkè lọ́la yín lọ́la ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ ni o Mashallah Gist TV. Gist tèmi kábíyèsí ní kíkún ẹ̀ Naomi wá ààyè ní ọkàn wọn láti fi dáríji àwọn. Wọ́n ní àwọn mọ̀ pé àwọn ti ṣe a lot of things tí ò da fún Queen Naomi páwọn dẹ̀ ti mọ̀. Ipe kí wọ́n jọ kí wọ́n wáyè láti forgive àwọn. Gist tí a gbọ́ nìyẹn ta ni ká mú wá fún yín. Wọ́n ní kábíyèsí wá Queen Naomi lọ sí Àkúrẹ́. Wọ́n ní ṣùgbọ́n gbà tí kábíyèsí dé Àkúrẹ́, wọ́n ní Queen Naomi ti kúrò ní ilé, wọ́n ní ó dàbí ẹni pé Queen Naomi ti mọ̀ pé wọ́n ń bọ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí dùn kábíyèsí gan-an pé kí ló dé tí Queen Naomi ń ṣe báyìí. Báwo làwọn tún ṣe fẹ́ bẹ Naomi pé kí wọ́n dáríji àwọn ẹ̀yin èèyàn ilé. Wọ́n ní ìgbà tí kábíyèsí kúrò ní ilé wọn tí wọ́n bá wọn nílé, wọ́n ní kábíyèsí wá wọn lọ sí church, wọ́n ní wọn ò ní church náà. Ah! wọ́n ní ọ̀rọ̀ yìí wá ká kábíyèsí lára wọ́n ní bí kábíyèsí ṣe pé bàbá wa dèjì ọ̀và kúrẹ́ nìyẹn pé kán jọ kán báwọn bá Queen Naomi sọ̀rọ̀ wípé àwọn ò lè máa kọ̀ntínú báyìí lọ wọ́n mọ̀ pé ọmọ wà láàrin àwọn nígbà táwọn àti wọn bá ń jà báwo ni ọmọ gan ṣe fẹ́ free mọ́ àwọn àbí báwo lọmọ ṣe fẹ́ wà connected mọ́ àwọn àlẹ́ẹ̀jì ni nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o wọ́n ní wọ́n ní kán bẹ kán bá wọn dá sọ̀rọ̀ ẹ̀ kán bá wọn bẹ Queen Naomi kí Queen Naomi dáríjà o. wọ́n nígbà tí wọ́n dẹ̀ tún délé wọn wọ́n ní wọ́n tún bá mọ́mì wọn náà nílé wọ́n ní inú kábíyèsí bàjẹ́ gan pé at least táwọn ò bá tiẹ̀ rí Queen Naomi àwọn máa rí mọ́mì wọn àbẹ́ ní other person láti fojú jọ so ìgbà tán dẹ̀ tún wá wọn lọ sí church wọ́n ní wọ́n bá wọn church ẹ̀yin èèyàn lé kí ló dé tí queen naomi tí wọ́n fi kúrò ní ilé àti church àmọ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀rọ̀ márèjì tí kábíyèsí ṣe fún dr elizabeth òun ló ń bí queen naomi nínú nítorí wípé ó yẹ kí márèjì queen naomi ló yẹ ká máa ṣe ẹ rántí ngbà tí kábíyèsí lọ sí ọ̀dọ̀ ìyá wa fúnkẹ́ felix tí màmá wa sọ fún wọn pé kí Queen Naomi fún kábíyèsí ní oṣù mẹ́fà ṣé mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ti fẹ́ yanjú ńgbà yẹn to the extent pé bàbá wọn gan ti dá sí i tó yẹ pé wọ́n ti ń sọ fáwọn olórí pé kí wọ́n lọ mú ibi tí wọ́n máa renovate ní ilé tí kábíyèsí rà fún wọn kó tó wá di pé ọ̀rọ̀ yẹn ó dàrú ńgbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí ṣèyàwó Elizabeth ọ̀rọ̀ yìí ló ń dùn kábíyèsí ló ń dùn pé Naomi sí kábíyèsí ìpè kí ló dé tí kábíyèsí tí wọ́n betray love àwọn kí ló dé tí kábíyèsí kí ló dé tí kábíyèsí tó tẹ ojú àwọn mọ́lẹ̀ ìpè every time tí àwọn bá ti trust ìgbà yẹn ni kábíyèsí máa ń tẹ ojú àwọn mọ́lẹ̀ tí wọ́n máa ń ṣe nǹkan tó wu àwọn èyí ló bí Queen Naomi nínú kábíyèsí ń bẹ̀ wọ́n o wọ́n ní kí wọ́n dáríjì àwọn wípé àwọn ti realize mistake àwọn pé nǹkan kí nǹkan tó wò tí ò bá máa bí Queen Naomi nínú àbí táwọn ò bá ṣe fún Queen Naomi kí Queen Naomi forgive àwọn wípé kán dáríjì àwọn ẹ rántí vacation video tí mo ṣe tí kábíyèsí àti Dr Elizabeth plan vacation pé wọ́n máa travel pẹ̀lú Tadenikawo tí Queen Naomi fi jáde pé kí ló dé tí kábíyèsí tí wọ́n lọ ń plan ehm, vacation ni pé ṣé wọ́n lẹ́tọ̀ọ́ láti force àwọn lọ sí anywhere ni. Hmm. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí kò máa ń ṣọ̀rọ̀ kékeré wọ́n ní Queen Naomi bínú ṣùgbọ́n kábíyèsí mọ nǹkan tó ń ṣe ẹ̀yin èèyàn lé àwa gangan àmọ̀ nínú ọkàn, wà á rí pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi. Àwọn èèyàn tí ò da yìí, àwọn ni wọ́n fẹ́ tú wọn ká, àwọn ni wọ́n fẹ́ dàárín wọn rú. Ṣùgbọ́n bá ṣe ń sọ, Queen Naomi ò ń ṣọmọdé. Tí Queen Naomi bá feel pé àwọn fẹ́ continue pẹ̀lú marriage kábíyèsí, ó wà okay. Tí Queen Naomi bá dẹ̀ feel pé àwọn ò ṣe mọ́, ó wà okay. Mo sá mọ̀ pé ní agbára Ọlọ́run, Ọlọ́run á gbàkóso. Ọlọ́run á fi ọkàn Queen Naomi balẹ̀ o. Ẹ̀yin èèyàn ilé gist nìyẹn o. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí fídíò mi, ẹ ṣé mo dúpẹ́ o. I do appreciate you from the bottom of my heart. Ẹ̀yin tí bá ti subscribe, ẹ subscribe o. Thank you so much. God Almighty will bless you. Please share this video, like and subscribe.